wanyo kaka alhib wanyo kaka alhub na ulisha wenda nika hibbu omele vituma ka vituma nolewe hubbu wakabana ini hadithi hadithi anayekaka wantu umule kanila usama ibnu zaid radiyallahu anhuma mtu muri kaka usama hibu rasulullah usama hibu rasulullah usama we ona oni mission to muri ba bizo no to muri si waka ay mahbubuhu wa kana yuhibbu sallallahu alayhi wa sallam kathira okay saka hii abika ona to muri si kuma ntó mori sallallahu alayhi wa sallam ló sì rí àní pàtàkì ọkọ ntó mori sì rí àní pàtàkì ọkà wọ́n yóò kàkà alihopu ọ alihibu lọ́sọ̀ ọ̀hún ni hibu oyisi anabi alimahaba dɔkita hɔ ni ɛlɛyanu tó mori kasɔnsɔn na ɛlɛ usama usama ozi zayi zayi dibnul harita ana ikon tó mori ɔsiriyan padaki ana hɔra ayi adɔkita sɔn no tó mori sɔlɔlɔ alayhi sɔlɔ ɔna ike zayi dɔɔni ɔna ba sabi konyan ana mahani he ɛni kur'an ɔni lɛ hani ani na ɔlɔkura kakoli ọ̀dọ̀ kúrẹ́ ká kó lè mọ́lá ismail síjẹ́ pa àwọn èyí rẹ̀. àkọ́lá kúrẹ́ ká dáná jẹ́ usama lónìí wo zizẹ́ ìdánni máa káwọn ní kí zẹ́ ìdánni anahura popular referred to as the adopted son of tumori sallallahu alaihi wa sallam ọ̀ sáà kó tumori pẹ̀lẹ́kì dómozin dómtumori ekusi yẹn a ah, address usama daka alhibbi rasulillah bin hibbi rasulillah oni mission to mori ana wozi oni mission to mori so agu kon to mori osiri ana roda ha hibbi rasulillah nare ni atabonu to mori juane doka huwa jabalun yuhibbuna wa nuhibbuhu anu wata bana ya kaka iye siriya nu no le siriya yi okay arada annahu jabalun na ahluhu wa nuhibbu ahlahu wahumul ansor. ansar o kata bana kan kata bana ko i medina sun tumu ya sire non ka ata bonon o ata bana ki yesi do le shay bi ma'na ata bana ka أنا لا أين تبوني سليان دي سليان أنا أيضا أنا من مدينة أوسا إن حديثي عن أنا رضي الله عنه دولة أنتم لك انظروا حب الأنصار التمر أنتم لك كان إيني إذا أنا إذا أنا أقول أوني e an ansɔɔre nan medina ni ɔye debino agoye ɛyi makobo ho atamar kaa sɛ ɔno ne medina ni sira no kekere ɔye debino so dɔka ano mɛ bɛ ire ne yi bɛ ne yi na ye hope sɛmɛ ka eyi wɔn hyɛ ɔlɛ n'abɔ ɔlɛ lugatan ɔlɛ ɔtena ye hope bɛ oisi bato mani veni hadise ndure venere kaka chare alhibbu dan alhubbun ona di fatiha do alhabbu di mana seed ihu ani ibn lasir kan rahimahullah ini anihaya fi gharib alhadith wal athar volume 1 ah ate oisi umaro the next thing na ahụ n'agha waka ka wanyụ ihi ọzọ nọ ihe biri Wa kwụrọ waka anyị n'oyibo rụpụwa ala ọwa ọzọ nọ sịs ebe n'agha ọ ere ife ahụcha adịmị na-akwụrụ okere kenekene waka ebe na nara bene wee ara ka ke wanyị mahabba mahabba daga kai kada كاد أن أن أن تقتلك المحبة أسمو تشيدي ويش هو أبوك وأكاته وأكاته والله هذا إمام ابن الحزم الظاهري رحمة الله عليه ọmọ náà sì kéwú ká àngẹ̀ngẹ̀ dọ́bẹ̀ tó ẹ̀zọ́ ọ̀nọ́kẹ́ndọ́ka ọ̀húnṣe nínú lọ́nà ẹ̀kí stéèjì pàápàá náà ní kéwú àyìnàkà na náà kéwú kẹ́ndọ́bẹ̀ ɔkò ɔnɔdɛ kpokporo yi gudɔ ka sèlè wònyi náà ké hom sèlè má kà áwò abébi yẹn ni agudɔ ka ɛyin sèlè ké nìyẹn sè dɔka lókɔ wa ahadis usul efik tí a ní wọn kúrò dèké yìí ní ìsìkò akadé lóni ẹ lọ dɔka inshàlá ɔnà àtẹrẹsẹ àbá àwọn nínú mi lọ́nà ìwé twelve volumes lẹ́yìn ẹ lọ́wọ́ yahya ibn hazim rahmatulah alayhi. wúrọ̀ nà mi twelve old musulman abáríwá yìí ní ìkúlẹ̀ dọ̀ ọ̀dọ̀ ànyìn hẹ̀rán lọ́nà kí wúbẹ́ ọ̀rọ̀ ẹ̀ka ilẹ̀ ilé ọ̀hún kí náà wà mi. ó rà rọ̀ yìí ní bóró dọ́kà sẹ́dùn wà ní àná lẹ́ka àrùkẹ́ wà nyọ́ dọ́kà kúkúrú ní èsìkọ́ ọ̀rọ̀ nyọ́ hẹ̀ ọ̀nẹ́sẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ilé ọ̀hún onisi le ilɔwo edo ile ilɔwo ya bɔra enyɔri chapter na enyɔri tɔpkul hamam enyi da asɔ nyini desi juɔ alekuku o mezoza oku nyɛ mezoza ɔnyɛ ne me nya hebi nuku nyumɔ oke oku nyɔ alekuku ye ju sɛ lɔri wo hizɔn ɔha tɛ dɔ ka ba tsaptsapa ma hizɔn ɛhɛ ọmọ alẹ́ sọ mẹ́ ẹlẹ́yìn náà nyẹ́ mu hẹ́rẹ́ o wàá kà ẹ́ lórí dọ̀ka hó hóbù asákàrẹ́ yín nánu láyé wínú àdókùn tàyè hóbù lè àhéhí máa hóbù lè àṣẹ kí wọn kì í má nìwé ẹ̀yàn wẹ́ ẹ̀dẹ́ yìí dọ̀kọ̀ ọ̀rọ̀ àyín má nìgbó wàá kà ọ́ ní sọ̀nà hó wa o nana kú mi sọ ẹ̀ka náà mo sọ ní imán ọ̀nà ọ̀nà ọ̀rọ̀ àkàndọ́ka sí àdìsọ̀ yàrá àtàyè kò anasịrị ka ọnọrụ ke na-aka aka anyị ọnọrụ ọhụrụ ahụ anụ kumesiri anyị nwa ahụ ati aka oresiri anyị onye na ọhụrụ anụ kumesiri anyị nwa ahụ ma ha bụ ọnọ eke ibnu hasan mmadụ bụ zọhiri ọ nịnanị eke eme na understand the quran from sanoka enwe enwe niri quran sunna era explain ya nesi arọ nesi kwa kaka so ama niri wakore kuhusu yota okudeke Hadis kunya or ahi kunya ɛmɛnɛ kiran sisi mazhabu no nye ti yɔ ye ɔnɔdɔ ko quran is created mazhabu zɔhiriya to quran is created ibn hazm bɛni bɛ tuki daoud daoud ibn suleiman azɔhiri ɔrɔ amu ti tɛ ijo de dɔ ka. Hmm aza katida kumalikika shafiika unoleluwe naye kaka yanyisa ahe olakale kitabu sunna kene amadanyelo disagree chimu doman ngweni ulo kala milijoin da kene da kutoni donc ona akono hwan awe nere na ge inkewu so wesi owe le kosi ma ngwesi je nkewa against on dole ba atoro dole dɔn ɛnɛ dɛ mahaba dɔn dibi ta o so dɛ dɛ kó lɛ kakó kó atɛ di kɛn ibn hasan rahmatulah alɛ so ɛnɛ eh, yɛ eh, concept of love ɛnɛ eh, misunderstood and azɔra oyi yɛ nɛ yɛ za ɔra abe eyi kan ɛ bobo ran wa kaka oyi sɔ la mi siri ɛ lɔnà hadith sɔ wɛni sɔ yi buhari ɔntumur sallallahu alaihi wasallam ɔka wesiri ɔla wesiri ya no wa ni komori skaya ɔka ka wesiri ya ka ka wɔ dati no isi kaya no wɔ nusiri ka ka mesiri ya ɔwɔ nɔro ɔwɔ nyene ɛnyi zaka ka ɔnɔrɔ kaa no. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض mebe adaka ba kunyi intention le yin ono bere ire ama ama ne yin ama ne yin agwa mo dare yin hadisi odo betu doka wale ba ka la ko je wana ka ken ka ah brother i love you sister i love you esa kona ka ono قال لك أحبك في الله ميس لا أبوه لي أكا أما نكاو أنتم صلى الله عليه وسلم كوريو هيرنا كساي أحبك الذي أحببتني له أحبك الذي أحببتني له إسا نو نورس لياو إسا نورس لياو أقوانا نورس لياو أنا هو موليه سبحانه وتعالى so it's an ahi love after to discuss and ni ago ke we cannot because ago kadere misrepresent it's an ahi love nda ko kele kan nan ananka oyibo mẹlẹsi because oyibo bẹẹ ti ẹwọn ni oyibo mẹlẹsi wọdọ dake friend wọn akakẹ ọrọ labi friend now duwe nyẹ wọn ha ọbẹ kọlọ náà wọn nọrọ ọbẹ yóò súnmọ àkànní anyanya no nure kana do konye no friend awo in fact wala kufa shahala ya ho na kwa ni magwa ko hiyo ni wala mjeni buru ko nyana na na friend ana ho anyi ah, le yaro na kama re misunderstand oh we discuss and so it's an a law oisi ona we it's an a meuka aya ona ha ɔna kɛ ɔlɔ dakagyɛ lɔv ni kɔta ɔlɔ dakagyɛ de lɔv bɛn tɔlɔ na ɔte sɛ kɔnɔ yi ayi awa na ahɔn na ne sɔ no dɔmɛ kisɛ nyi wei sikɔ amɛ do amɛ zahi lɔv no wele ka ɔna anyi lɔv n'aka na n'aka na ɛwɔlɛ ɔwɔ n'ɔlɔ ɔwɔ nyɛ ne wele do enyi nyi anɛ nse kunyi bɛ do wa smile tufanye atabassum do I you be laughing unnecessarily and eh, say kun yire ọmọ nọrọ ewúrẹ́ ọmọ ẹ̀rẹ́ nkẹ́nẹ́ dẹ́kọ̀ wá ní oríṣàní ọ̀sùmáì ìwé yìnyín dẹ́wọ̀ yìí nìkan òyèrè aláwọ̀ ọ̀nyẹ́ ní òwú sílẹ̀ yẹn dẹ́wọ̀ yìí nìkan òyèrè so lọ́ọ̀rẹ́ and abisan kime kare erika abisan wele ka nyine hono anyo muri hane danyi chi danan oyo ha anyo muri han danyi ishe to na na ne we discuss insha Allah ibe discuss eh ishe dananda owe ji ya ko muri han duwe fitina na ha ho man mi ko olórí agbogbo olórí níjí náà wá káyọ̀ ọ̀dà agbogbo agbogbo mi diri ọ̀ẹ́ ẹ̀ wù mí kò rí da. edi alana kaka ene do ye mori hi lɔɔ wɔn wɔta lebe mori hi lɔɔ wɔn wɔta omori hi ɔrɛ mi yiwani agogo lɔɔ wɔn a wɔn mori hi yiwa ọ̀nà mẹ̀kẹ́ nyẹ́ fún yẹn nẹ́sì ìhẹ̀kọ́ mórí ọ̀nà nílá ara yẹn náà valentine's day fourteen february every year lovers day ọ̀tá ordinary valentine na náà kì í lọ́ọ̀ wọ́wọ́ ọ̀nà ọ̀nà mẹ̀ndá kó sacrifice ẹ̀kọ́ yẹn on fourteen february ẹ̀kọ́ yẹn náà sì ìhẹ̀kọ́ mórí yìí lọ́ọ̀ wọ́wọ́ náà báyìí kò máa ká kí n ṣe ìtàn náà ní ìdí so ìhẹ́ náà ẹ̀kẹ́ yẹn àná. on 14 february no na do ile ne tele ona anyo ne ba sacrifice ani hanon do ni si chinkurs na ha chinkurs iwe ana kwa ana ana kwache ana e kwenye tele ana ika epa dɔw de b'a lɛ kɔnya in the name of civilization wahyɛ ihu no sɛ wuro no ahyɛ no na adu restaurant wahyɛ no atom ani hotel ani mo mo wɔyɛ ka ne nyim hotel ani guest in tuhyɛ ahyɛ to lo wɔde ne nan wura de fa ahyɛ ana kɛnɛ then ɛn music ne resika wɔre ihe no ɛbi music na ɛka epirikyi lɔ mmaa ka wɔn n'anyɛ de na ɛka february ebi tu a kɔsa la ma wala me ka ka aka a kusala ko muri yabi e ma wole le zaria ma wole le mediguri ma wole le kanu they serious in the campus like a valentine's day they budget for it they come in guest na nya wala ada kan test he no in school e neme he no we e ko he valentine e ko e na se he ko muri he love the god of love they play music ananke sexual healing oni ma bi gauge abo ate ngri man so there mani like say ame wanyo ne obede para because we obede si new love ehyo no wanyi ehyo no wa wa ko muri yo omuri hi love awo ehyo no wa ko awon ka ma ko awon ka ma renyi new love ehyo no wa ko awon na obede nyi new love Fideni Sahilovi. Then love ono ni deni ono ya kebe so wa en. Ono me ine ni no mo ra ngan. We am we si ke ne hunu le ko ese zeka. Emuri onye ko ni shen na go kere satisfy we shen is love. There's no one in you express love any except through fashion kawanyone dawanyone is a different thing so amani nye maza abonya ini satanic law maza abonya ana zajo ni valentine ini olone tu zimi law sanu tu ahe law maza abosa ɔwe masa bana kede ne omori hɛ nebe materialism materialism the love of the love of women ɔne ede ahalul valentine ni ɔne omori hɛ na dɔn just just it utonya kɛ nɔɔbe dɛ ne ɛdɛ ne materialism. Have everything náà is material materially exaggerated ẹ̀yìn ni ẹ̀yìn material benefit ẹ̀dẹ̀ ni ẹ̀yìn love and ìsọ̀nì àwòrán mẹ́ ẹ̀dẹ̀ ni ìsọ̀nì ọ̀dọ̀ sílẹ̀ àná àwòrán mẹ́ wíyé sílẹ̀ ẹ̀sẹ̀ àsọ̀mọ̀. àgọ́ ẹ̀wọ̀n ẹ̀ nẹ́ni dẹ́ẹ̀kì ayẹ̀ ni a ah, control ẹ̀ eh, ɛn wɔte control hɛn ni ama ayɛ no na control hɛn ni ɛni sɛ ɛna esi oyisire egu ɔyinyi oyisire ɔnɛ ɔyima ɔyinyi oyisire ozi ɔyima oyisire kotsira lodododa do ɔkɔ abadɛ hɛn oyisire kɔnyi moto oyisire handset do ɔkɔ parking shed ati oisi dai apisa na ikade ehono basi movin so amani le nyu isho no anatura anake anoda maza bore ini alhubbu ashaitani ago idanni la ilaha illa allah enaika dan la ilaha wal qawl mad ebana la ilaha أين تظنه هكذا؟ إلا الله الأمور نبي الله عز وجل فإذا لا إله أما والكون من؟ أقول في الأمور هنا لا إله أني تنهو هيك والكون الملك أما في air eh, on is material so air translate هيك أني say what worshiping ewu mori then ka ẹyin sẹ word worshiping but the word is material ana mẹkẹ ni la ila will wọl kọọnu mad so then he produce wey there ka the sexual behaviour of american male the sexual behaviour of american female. I am listening to one cassette Muhammad Qutb hafizahullah al-Islam wa mustaqbal al-bashariyya Islam and future of humanity so problems anyway I encounter I my list and not just I the none so doka ono man America that so ne face either dey nyichi lɔ dey nyi omorihi lɔ but ɛ eh, because ma nasi de kɛtɛ ewu ni ɔnɔ ɛ ɛ ebira naa mɛ ɛwutɔ naa da ase kɛkɛ ɛne na bi satanic way ɔno da se understand the law and kuma ɛsɛ naa he law wanyi ɛsɛ dakɔ anyɔ jodogboro olumi jodogboro. so enwere awụnye na-esiri anyị onye nọ n'ọdịni ọnụ mgbanye n'onye nne ọnụ mgbanye n'adịni ọnụ mgbanye n'ugwu ayịchịkwa ya ede ọnụ onye ka nke mgbanye sị na esiri anyị kene e na kene lọọ ọnụ mgbanye Eh, muhammad kutub kọ́nà ń wẹ̀sí ní london di ọ̀nà káyọ̀ lẹ́mka ọ̀tá mi sọ̀rọ̀ bẹ̀ dọ́ka anamẹ́ríkà dọ́ka ah ha ula majani ni lóhùn ọ̀ka ẹ̀wọ̀n náà ìka ẹ̀sìn mi ètú àgbélọ̀ ìnáwó ara yàrá lọ́ka sí mi bẹ̀rẹ̀ lọ́ka ìwé ìsìnkú ọ̀rọ̀ sọ́nà mi bẹ̀rẹ̀ hal anta amuriki an amẹ́ríkà wà bẹ́ẹ̀ lọ́ka náà dọ́yà tó nù ọkì dọ́ni nyane kárẹ̀ yọ̀ nù dọ́ni nyane kárẹ̀ di balẹ̀tì yọ̀ nù ọ̀sán nọ̀ nù dọ́là kẹ́nu ní sìlẹ̀ àná àgọ́wọ̀ dọ́là òmùrí hàn ọ̀yẹ̀ kó ọ̀nà mọ̀lẹ́kà amẹ́ríkà ní àtẹ̀lẹ́ tí dọ́là ká in god we trust dọ́là náà wọ́tọ̀ god ẹ̀ nù oye ko zanyo na ero ko muri aka agwa ese e ka kin allah we trust ne ko ne ora ka yanda ka omuri ya we god omuri is allah we have to be careful with our tawhid al asma wa sifat e sile na ko ne si omuri ele one brother nya hore ka na be hando man na december ban enyi ji enyi ji u r d ɛnyi god so gye ne tuka abode ne ne kue tene ne yɛkɛ anam god ɔna ɔba nyimu nani dɛ kaka oke asɛ yɛ ɔna ɔyɛ ɔmo nyimu so ɔmori hi ana nka mɛ wagye kasi asese sɛ sɛ nyɛ yi bere ɔmori yɛkɛ dɔlɛ wagye kasi bɛ ŋmaa yi ne tɛ sɛ nyɛ nyi ɛyɛ ɔno ɔmori kɔmanda yi ka ɔmɛ dɔle wajib kasi sɛsɛ nyimɔ kare e ɛbi sɛ no mori tiɛ tɛ awa mɛrɛ wajib kaso sɔsa ji fuwo mori ɛbi sɛ no mori ti juwe mɔni wajib and where wɔmɛ wala caki tɔhidu lasma wɔsifa ta nga wɔ god ɛwɛrɛ e hɔ mori hɔ so e ɛk in god we trust dɔlɔ na mɔtɛ yɛ ata so ɛjɔni muhammad kutuba kare.

kada kitara kuno reka abule no akana na olela ono ye abule no akana uka asasa so bo muri eke apa a respect muri apa no no ama se bo muri ولكن الاله الوحيد الذي اعرفه هو الله the only divinity i know is the dollar omori konya anọ na eka ahụ ka mfe ahụ etinye konya anọ dọla ẹ̀wẹ́ ẹ̀ ní oríṣi ẹ̀ ní ẹni dọ́ọ̀lù ọ̀nyìnbó ọ̀rẹ́ ní ìlọ̀lẹ̀ tètè ọ̀nà mẹ́ dọ́ọ̀lù ọ̀nà ẹ̀ ní trust and america as far as america is concerned with their dollar they can do and they can do and undo and agbọ́dọ̀ ẹ̀ náà tẹ̀lé dọ́kà in god will trust ẹ̀kẹ́ hàn ányiwá lùhùn ní hajj ẹ̀ ní dọ́là pound sterling ọ̀nyiwá lùhùn náà wa ku sam dollars e kudo banya ni pound sterling ama dollar ya ke bega cuz in is guru le ano men wa ku war wana do an koro sa wi e ke hawro do dollar e pe ya an ne nyiri ya so enwe na nka eke he ni si do ba do muri ya ne dia ke zo ilo ba mi tatu anen mere na

keba ina ina ya twana ile sahi eko nyene dua eka ba bara wo kenen ane bla kafir tene bla kafir tene bla ya hare wo e se muri hi yo de se te da so nyene eh, anyi ah, se ne lo konye no

iwa aka kɔlɔ nanu baro hɔ a ɔka kɔ ya ɔzɔ lera do ɔba lera ɛmu sɛrɛtɛ ni alijani ku yɛ tɛ alijani nu ku sɛrɛtɛ yɛ tɛ yɛ yɛ ka man su kuran lu tse bɛ bɛ bɛ lu ma kpa hu yɛ wa sɛ akɔlɔ nu sɛ tɛ la sɔ fana la da de fana la lu ma sɛ zusɛ zusɛ zusɛ nanu ni ɛni o sɛ yɛrɛ lu heyi awɔ na ta o ju nili ka ka ha ha ha ha ha ha ajani wa wala yala so ka ta o wàá kó yà hà kẹ́lẹ́ tó ká wọ́n yà wéèsì ní dàgbà ká ten million ọmọ àtàn wọ́n bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ten million dáàrì jẹ̀ náà hó lè yàtọ̀ àná anyájọ náà náà hó lè yàtọ̀ àná náà ní ní world bank náà pé kè kúrú lọ náà kó yẹ lẹ́lẹ́ kàlámsì bàkọ̀ gbọ̀mọ̀ twenty one of an hour náà wọ̀ yẹn anajɛnɛ nɛɛba dɔ kɛnɛ ma nkɔrɔ wɛ ɛyɛ wɛrɛ nkɔrɔ yɛ to bɛɛ y'a hɛkɛ wa ni an ka jɛnɛ yɛ nuka tɛ nyi ba nyan dɛ ka jɛ a jɛ dɛ bɔ bɛɛ yɛ a jɛ awa bɛɛ o kɔ kɔrɔ nara de a ca o bɛ ne nyom a o tɛ ne gbe da da ɛnwa jɛnɛ na ne si yɛ yɛ nɛ ɛnwa ne yɛ ka arɔ de pɛpɛ yɛ nɛ ɛnwa jɛnɛ ne nyɛ arɔ ɛnwa arɔ na de pɛpɛ yɛ. ugboro enwụcha onye ọka kale biko anyị kwa akwụ onye na onye nene na ụlọ kwụ pezo kwanyị pa ọlịrị anyị fasha mekwu enwụkata lere anaghị kwere kele achọ nye na-eto ajụ dede nye daike ịda na onye na-ewu da were nye lọgụ ọnụ dapụ dọmike nwezi na ewe nye nwee n'ihi denye ọ na-etiri enyi subhanallah mala sọ́jà wà máa. a ní oṣù yẹn ni is there is fitra and fitra tala nature ọdún náà ká omori ọmọ ẹ to be a natural instinct is part and parcel of our ihu akọ anyanwụ nana kakọ n'osiri onye na ya o ti ka anyi sɔrɔ yina anyi sɔrɔ yina ɛyà lɛ o dori o dori ɔnyɔ ko ɔyɛ ko ɛyà anyɔ nyɛ ne ɛfiri siri anɔ anyi sɛmɛ ananɔ ma lɔ mika ɔnɔ lɔ siri ɔnyɛ ne lɔ nyɛ lɔ siri ɔnyɛ adi nɔ ma da ŋu eyi bɛrɛ. kumuli wanda kan kizuyina linas hubu shahawati minan nisa omuli kono movin ewo ni metu ya kendo ni movin ka the love of enjoyment from among women oyin na wọn ọrùn agbọ́dọ̀ ilé sika ọlọmọ àìkè bóró tó ka àìkọ́mẹ̀kà sọ́nyọ̀ nìyẹn abẹ́ náà bẹ̀ mí yẹ sọ̀rọ̀ maa kì í yọ sọ anfọ báyìí máa kà wọn yà yà hàlá fẹlẹ tu wa fada ọdọ àgọ ẹtẹ lóko jọ ndá ọ̀nà dùn anake ní ẹ̀mẹ̀ nyọ̀nẹ̀ àmà àgọ rẹ̀ kọ́ ẹ̀sẹ̀ àwọn náà dùn àwọn ní fada nàìjíríà yìí priest ọ̀yẹ̀kọ ati okogi abọ́nà bishop okogi ẹnna ẹ̀dẹ̀ bẹ̀bá ń gbé ọ̀nyẹ́ wọ́n tó wọn náà bẹ̀bá ń gbé ọ̀dọ̀ kàrẹ́kẹ́ láì bẹ̀bá ń gbé ọ̀dọ̀ yìí bẹ̀bá ń gbé yìí you should fear the wrath of God fear the wrath of God go make that you should fear the the consequence they know. Ah. are nini to anyi ile nma kana ko ta mkadimi ni na dajisimbe ile anaoka yani amkatano nyinkutola kosa oto la ọ̀nà ìnana náà lé àká àwọn nínú ẹ̀yìn asẹ́dí pàwà ẹ̀yìn asẹ́dí pàwà àná kẹfìrà ọ̀nà àti eréyàmù inú kò mú yìí àti eréyàmù náà ní bọ̀bọ̀ dẹ́ àkóso àlàmọ́dẹ́ ìfìrà ọ̀nà dẹ́nà nyà ayé kóró wani church àmọ́dẹ́ ìfìrà ọ̀nà nímú àká náà mẹ́sẹ́dí pàwà. You see, Agoka, we are not discussing miracle, and inshallah, we are already discussing miracle. Or you go, here discuss miracle, they mention only learning. Or you know, Iba trust the trust the Syrian water. Ihana ni blahuna Syrian men. Abese asido le keheli de man trust the chereke. Abena mazidi an. Ena ko eh wa o se kenai she utuhi ọrọ rẹ náà shehu tu hena egypt ana wɔgɛ ni wɔga siri ne kaa ne na ɔbili eri nyɛ n'ɛda ɔbili eri nyɛ n'ɛda ya ko nyɛ ŋun sa yɛrɛ de nduure ni de kana to de sa yɛrɛ ma nyɛ ŋun mɛ ìjà náà ké wùtó ma n ta ni sa yɛrɛ de mi kɔɔre la but the problem is maa mɛrun ni ahamɔ ne tɛ ki ɛyɛ la nyɛ ɔna ko wee to nweta ndị gbọnọdọ a na-echi nke asọ ha wallahi agọ wallahi ma ara mi ọ yẹ kọ ara mi ayi <laughs> sẹ mi yàn kúmẹ dem sẹ pàdé mi kéyìn du eru mi esu nìyí na ndúwà ìjìrìgá and wọ́n yìí jẹ́ ma ara mi muna ba ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا أنا حسيت دار banyak kehiring abuja ramen oh yeah so e discuss miracle wọ́n wọn bọ̀ bẹ́ẹ̀ ni ẹnu làwọn àjẹdúró ká máa kọ́ làjẹdá kọ́ ya. wíwí ka ọ̀rọ̀ níṣọ́ àwẹ̀sán ẹ́n oníṣọ́ àwẹ̀sán dáhùn lákàrẹ́ dáhùn àtànà dáhùn náà nílẹ̀ kùlẹ̀ eh? ahụ onye onye onye ka ọzọ nụ ya dede shani bonya mm omorike saharu ayuni nas wastarhabuhum waja'u bisihrin azim ija ne bu musa ro masiri ni ge o bi di firauna omorike saharu ayuni nas de mabo yogan du ko is iswe o mirin abotisa na ona dɔla jɛsɛ sɛrɛsɛ du olo kaba ma rara anabɔ jɛnɛ nsɛmɛ ɛwọn náà wọn mɛkɛlɛ ni so lɛw kusifa alinali hijab larɔ ɛyinaha ìjẹ́ ìsìkà yìí ẹnìṣẹ́ e wo ní kòdé ìṣókò dúró kòdé ká ah ọ̀rẹ́sọ̀n ẹ̀yìn sẹ́wọ́n dé mẹ́ ọ̀yọ́ súnmọ́ kana ọ̀sán tó sùn láà lọ́wọ́ wẹ́n mẹ́gẹ́ hankasi fẹ́ lọ́ọ́ làmá tó dóni ètùtẹ̀ ń dẹ́ wà rọ̀ṣẹ̀ ẹ̀wọ̀n náà ẹ̀kọ́ bá wọn yẹn ń mú náà kan ọ̀nà mọ̀dé múlẹ̀ lẹ́ka ìyá ìyá wìnà adé musa ọmọ adé sèkúta o ọ̀rẹ́ ìwúrẹ́ kúta ọwọ́ àwọn òkúta adé musa ọmọdé sọ̀rọ̀ wọ́ ọ̀túnkà adé musa ọmọ jésà dọ́n lẹ́bàá rẹ̀ dọ́tọ̀ abẹ́ mi ní ẹmu náà dọ́rẹ̀ sọ̀rọ̀ wọn òkúta. agwawọ ya ikọ̀ mórí èsì lọ́la ni iṣẹ́ ọ̀lọ́ka ìgbé ọ̀nàlá kakọ́nà ṣe tipa jẹ̀tẹ̀ ni ẹ̀ tipa yẹ ká ẹ̀ bẹ̀rẹ̀ sírí àkà.

anyị na-ahụ ananya ka ọ na meja moto ọzụzụ da azụzụ oyiwa then arụọ na awọ ka dịka wa jaba ọkụ moto ọzụzụ ya azụzụ ọnụ ọbara wolin anyị asị dịbọra na ka ahịrịahị ilias ọyị nanị dahịa ọtọ na aka ilias donyima kọl ọyị osimiri aka na dahịa kọ nwe mesis tọ abịrị ha tọ ma aka yunus dị ma nkan dakɔ linus mɛsibɔ kanya ɛhɛyawo de rara wali wòlíì àgbà wà so arɔgbɔ arɔgbɔ anala se wali wòlíì ɛsɛ kabi yawo di bɛn wòlíì yɛrin yes abi yawo di atɛwɔn awon wòlíì yɛrin dama wòlíì sɛbi awuli yawo sɛitɔn abe awɔ onomori kì í anyu kata yawo wa fakɔtilu awuli ya sɛitɔn ina kaida sɛitɔn kana dɔn ifa. so ani bɔbɔ la arɔ hɔn nani bɔdɔm aka ni ke agolo wɔn nyinɛ anayi ni ŋo kogi dɛlɛ dɔkɔ ni bi ɔni priest na mu na ɔrɔ awari fada reverend reverend bishop ko bishop okogi ko dɔn na yi mu ɛsi kɛnɛ ni mujahid daa mu ɛsi kɛnɛ ni bɛrɛ gidi da na bɛrɛ gidi anamɛ sasari ɛdɛ sa. ụwọ nini na-eprichi ụwọ nini gbagide ọka okogi raa ahụ nwa ahụ na ahụ emehu na njem sheke hewa so onye ahụ kwere ka oke dakwa ss karan ọ na outside anyị na hotel nọ na asụ anyị na ịta n'enwu da kọmputa ya ya ara n'ọnụ ma bụrụ ana dọ na ahụ ụlọ awụsa jebe vidiyo kasetị ya jebe ngida ọrụ ụdị ahụ ọrụ dị n'elu ebe ndị atụrụ ya nke be okogi ndị ibi mo ne ska watch okogi ala ni bangida slot antoine that atajo won bangida kale

oye kane bile ye ŋure hira da go isɔ nyene ɛn a jɔhɔ ŋɔsɔ tɛ da go isɔ nyene ehi setan hana bena anabi adam alayhi salam habila ri kabila sɛmɛ kɛwɛn o isɔ nyene dɛ na ebe zinɔ ama umuri odutun bẹẹ ni ọjọ ewi wa so wàhálà ni oríṣi ìsanabọ ànànkì oríṣi ká wà dàléhi onyere tó kéne onyere tó abuja onyere tó èkó onyere tó kaduna àwọn mẹ́fà nyere pọ́n everywhere ìdánidé àdàléhi wọn ọ̀rọ̀ ìnáno ọ̀rọ̀ ìnáno is not his problem. abonyala anya ah, wala na kaka ine hono nene na se ni siria ni keno bika eni chira rudo ni ija kaka oye abe ọrụ chire hore beba na nwete ija kaka kule tanda 200000 abro chire chire kene so ni siria na unon mma ka ọrụ so chire wallahi ori sa won ọrụ. seis kene abo gon kene ka ono mani nye now sacrifice everything to have that i don't have divine ume ono nye dana nyana ka oishi an we isozo se awu ke ko da toran odan dis kono yupi odan yupi odan besimoto osimoto nde si the latest and i latest ni moto boro ya ama ba yin na furun dan yadda yana ka oyi sen ne o ka akaka abul ni hetan asan wujim asan ni wajam asan wujo abande manyen ezika aba ne bi na nan o bi personal issue aba na ki personal <laughs> ezika e ka ba ron ono ma bayin oh lesi dani kene ika oh akaka ono chakuzi bago tena eh eh musimbe yijua nani anyana kaka wani me good, good intention dey those ya even no no abe awo because abenen nen eme eh, komole ba ba be doka abala be wal asr ono oh, sumu hiku innal insana lafi khusr but adani na inihi kat abise juan ihi abin انت الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر so abiso ne jɔn yan wanyo isan ama lanyi isa ɛta nan na ni al imanu bila wa amalu sɔɔle wa da'awatu ilayi wa sobiri ala azafi ayi dɔw ye morihi. do wa mukɔrɔ yi la do wa ayɔ gami ni sɛ ɛwɔ nɔnu do wa nyi suru tina nu wa enye sɔnu tina adusu wa mi awɔ nɛ nyin dɛ kewi yi ma ni usu nyɔnu do wa se mukɔrɔ yi la nu do wa nyi suru tɔ nu dɛ wa lɛ kaa la kaa osu kɔ anyɔ nɛ ni ɔnɔnɔ gbansa ihi kɛ nɔbi gbansa wofi nyisa anyɔgu anyɔgu wɔnɔ nyɔ yi mɛ o so ama ni nyɔ yi si seetaani ni nyi. ini hete otomtomyan otomtomyan abisi akan obikai dodo nyo isi ini shaitani kwero ana be algoya goya to hubbi shaitani hubbi alhawa الشهوه the zenith, the peak of oisi ana ikijozi shetani yon oka bu sisan abisana ya oka oke nonusi abisana ya oka oke nonusi so enwere non omori anono rev sorry ayani omori obi ayani agwe love ọ̀rọ̀ àlọ́ ọba yẹn ni too much so òmùrì àná ọba yẹn ni agọ́dọ̀ òmùrì àkànníkà afọlọ́ ayé tẹ̀lẹ́sì ìtàkọ̀dà ìlàhàwù hàwáhù fàdọ́lọ́hù láhù aláìm wàhọ́tàmà àlà sàmìhì wàbọ́sọ̀rìhì gíṣàwà òmùrì kan kúrẹ́rọ̀ náà kàkà ẹ̀rọ àṣà yẹn ni mò ń yẹn ni omuriki daki zero ayi henu kuvua do isa amado ibu then omuriki do put a seal tinu tani ateto iran do ko ilata lahum azanu la yasmauna biha walahum ayunun la yubsiruna biha agoka ya na ekuru isono bi lo ban wana aban wana nyima do leta inayan so e eh, nyeyi esilete ka anyị nkere nema na anyị na-anọsọ ma jee nọsọ ee enwe na-ewezi ire abụọ anya nọ n'ele wee kama ka ụnụ kesa na-ahịa isi ọrụ abịa onye ahụ dọka kwụ jewe ka anyị seje oyo onye sima ka anyị satụsa na abịa wa satụsa anyị n'ụda n'ụwa nisa na abụọ ila ma rahim rabbi ee onye mmiri ya ome anya mba ya ɛkɔ ayi wurɛ wa mu asi wurɛ nam wuli wa ɛkɔ an ɔsɔ nɔnɔ na wo tomtom ya nin ɔsɔ nɔnɔ wo tomtom ya nan oni seitɔ ne nyin lanatu lahala yi oni seitɔ ne nyin ni anamɛ kemi hɛrɛ ansa di ami laana yɛ anamɛ komori wɔtɔ kaaka sani ahi laana mu bana ya wurɛ so ila yawu mi diin wa inna alayka laanati ila yawu mi diin pɔtɔ kitaara ozu yi na mi yawu wurɛ so seitɔ mu fọ́ọ̀rọ̀ dà ọ̀tá fọ́ọ̀rọ̀ náà kìyàmà so yà ń ṣètàn ìyàgá kìlọ̀ náà tó láàlẹ́ yìí yẹ ká every second every moment lànà tó láàlẹ́ yìí wọn náà sọ ẹ̀bẹ̀ ní yẹn ṣètàn ọ̀zọ́ sì rí ni wọ́n bẹ̀. ọ̀nà yìí ọ̀rẹ́ ọ̀nà mi kàn ní sọ àgọ́ sáyà náà ká ayọ́ ọ̀nà ọ̀dọ́ yìí ọ̀rẹ́ sọ́mà kan náà sáyà náà ká ayọ́ ọ̀nà ọ̀dọ̀ ìnàgó káyọ̀ ní òsì rẹ̀ ni. omorika ṣe iblis ẹ iblis karisu arijanu awin ọni kayi karisu yọ anabi adam dọka amori ẹmu amọda ẹka ọkari hi yọrọ náà kọ́ àmì hùn náà ọmọ pan ana khayru minhu emmanuel zahunan i am better than adam i am sin ma insinuate khalaqtani min nar wa khalaqtahu min tin wa atumuhu nira tutu uh, uh, adam tutu ahun nadawon numo pan nyɔnyɔ oh, ka di oh, so yi court clear yɛn náà wúrẹ́ bi sọ́yì adúgbò mubin ọ̀rọ̀ sọ́mà kanáà dọ́mọ̀rí ká ó kọ́ ọ́ kẹ́rẹ́ sí yẹ kó ojú náà mi àwòrán so lọ́kà máa mórí di náà anabi adam e yìí lọ di conversation náà náà náà ẹ̀rọ mórí yìí mrs kwasukata mi will give am a respite di ma ara di ma mi se ezumi poro na wọn kọ ọkàlẹ domori kẹ ẹ may give out that respite ama ilẹ ayọ mi work till maalum na wọn kọ ẹ náà kẹ máa yẹ wọ́n yóò ayara na do wa mi se ezumi na wọn kọ ẹ náà kẹ máa yẹ na lọkàlẹ ugu ọkà fabi izatika omori yóò kata o la ugu yẹn nahum adjumayin mi ni vu abẹ́n ni ana ɛwɔ adam awa gobawo ama ntoli no him a tɛwu tezi lɛ ma wo mi ni ewi oni shitan na ɔnara ebe anima bɛ lórí tó ni adam again ina lè jama dɔka o wa keke ni akɔ ɛdɛ wa ọyọ náà kàwé náà kò kọ́tsọ́ náà wà á rí ọyọ náà wà náà yẹ fọ́ọ̀rọ̀ nù. àwọn ìka olùkọ́ yẹn lè bẹ adam náà ká báyọ̀ yẹ wọn náà sọ́sọ́ mu ká wé ewì ẹ̀yà ni ahankatọ́ náà nánu. wáyé sẹ́mi náà kàsúrù kò kọ́tsọ́ náà ká ọ̀nà dùn náà nánu. ilà antakuna malakain autakuna minal khalidin. ẹ̀yìká wọ́n wá rí malaka ẹ̀ bá ti dẹ́ni nìyẹn. ndo wali malaika na gukwa wali kukocha ndo wali malaika ni onye o au takuna min al khalidin o te utu se do ko yani ni poro me na jine to hani so wezi kwa hai yani poro ni ndo wali malaika ni liko ni am so mo yonika wala takroba hadhihi shajara fatakuna mina adh asuka guri kukocha ni ka omuri onika wali anisa kwa barani avọ́ọ̀lìm ọ̀nà mi hùn náà wọn but yìí ṣe tán náà lẹ́sìn máa lọ́wọ́ àbánu ẹni a máa gò ike trial ibtila fitna kẹ́ni òmùrí ti kọ́nà sí mẹ́ni because òmùrí ọ̀nà òde kàkà inni jailun fil ardi khalifa ọkà inni jailun fil janna khalifa fil ard khalifa muri na de kai malaika ni ine test mis gama tola ben ho don no dai kai je muri ko no test ani adam do muri do muri ko juza wa ni test eh do muri mai hi ani adam ana me ko boyan do ai kana me an ni ni surat toha umuri ko wala qad ahidna ila adam fanasiya alam najid lahu azma umuri ki ya me ɔkatete ɔda yɛne adam fanasi yɛda yihiam walam najid lahu azma omorikira na ne bi adam me yɛre ehu de ntiri so yɛre ka anyisa me yɛre agogo najid lahu azma yɛka yɛre agogo omorikira na ɔre agogo omori ɔsɔ se me masa tɔsola agwabɔ ane musa ɔmɛ ba hɛrɛ lɔniri anibi adam na ma hankata oye ka ni benin ani benin tanara ahun ne hɛ enyi rɛ ŋo ni sama ɛyɛ ne tesi o dumuni mɛ ko o hoye ne rɛ ŋo de ka rɛ anibi muso rɛ anibi adam dɔ kan wahala ni hinɛ na awɔ kɛwa ko yi yɛ. to yi kaa hɛn ni na jana de yaare saa do ko do na riko kɔtɔ do ko yi wa ŋuna hɛn ani bi adamu ori bolo dɔ ka ɛnɛ yɛrɛ numuri yɛrɛ mu de na to kɔba na jana mu de na ka kɔ na bɔ lamini tes dɔ yi kɔ lamini tes anya na ko mu yɛ kireti na jana awo ne ɛ ɔnu ka na de ka kɛ ɛni jɔ ayi fi lardi hali ansɛ do a tunu hu wɔ nsɛ na yi ka mu de yɛrɛ a kaa kɔba mi thousands and thousands of years to talk there. So Jose no isi. Ọ̀dọ́kẹ́ Jose oyin wẹ́ẹ̀ lè ṣe àwọn bàbà ṣètàn wà láwọn mẹ́sàn-án yìí dúwọ́ bá discord orí tumba. Àwọn kan ní Bẹ́dàm dẹ́gbẹ́ like pé yé yìí mẹ́n bá yí hàn orí túmbà bẹ́ẹ̀ rọ. Omori kìdá nyi sọm kálímà. Anansi àníbi Ádàm kò rí túmbà nù fataba alayhim mun kidon jebe yan an seka bana man suratul araf umari ki qala ko fi'l al madi liman muzakkar musanna ba anyala mimi musanna muzakkara musanna muannas au muannas muannas musanna muhasnas mulakkar ẹ. Eh? but lil gaiban ko amurki qala ana wa kake rabbana umuri hay zalamna anfusana wa in lam takfir lana wa tarhamna lanakunanna min al khasirin wari wanariyo ni nifatakuna mina zalimin mono e kene singo dene kaka muri weje ibe weje ibe yana men wale rabbana zalamna anfusana zulmun wa ka joya shome wa in lam takfir lana tarhamna weje ibe do mayamba e eh. lanakunanna minal khasirin iba ina na kiso yumi hi muri je ibe wa So each eternal on on the highest. And each eternal nun we Amen ah, wa with Josie nine. Wa nyo isha baba. Just then wa tin sorry. Ona oh, ini mazhabu shaitani. Wa kanyi mazhabu maliki, mazhabu shafi, eh, e mazhabu shaitani. Oni mazhabu ya because don't worry can oisha ye om yung destroy hononin amurika ye wala in tab al haqq ahwaahum la fasadat as samaa'i wal ardu man fihin suratul mu'minun ko umurika aya na mekai ay kisana yo zuru ono biledan like a judge ledan like oisha ya mmemme mmemme a niile ọnụ ọbụla eze na agụkọ na-amesi ndị abụọ la awa ya muriki sama or it is ati sani na kanan ayan re destroy so ka uh, asola uh, underestimate oyise ya oso nyanko we anara ayi meka anara ayi meka oye ko oyise ya o a meka dugi moto doro duwe no ga tro disease wa ze kolo ntore oponu n'ọtẹ ọyọ sọ ma kà náà lówùrẹ́ ìhùn mọ́tò mùsàtò ọ̀ṣọ́lá nọ àwọn ọ̀nà wẹ́ẹ́ control and náà mẹ́kọ́ wẹ́ẹ́ lùsí so many things àbísẹ̀ ìdáwọ̀ àbísẹ̀ náà mẹ́rin sẹ́ ìdá ẹ̀yẹ́ nyòkè nẹ̀ ìṣòro ففي كل شيء تذهب نفس حسرة وقد قسم الرحمن رزق الخلائق أوكا أبسا سابي أي دوننا نكون نسكن وني نسكن وني أما أمري أنا بي أبسا أنا ميزي أرى أغا سأولا باني نهنان so sana wani nan umuri wa kwa ba nyo wa ba nyo o sha disastrous ending abiola wọ́n kà abiola ọmọ ìpòrò ìwọ̀n òkú àmàlà àkọ́ báná mi postmortem báná mi postmortem lọ́la sudan adimasi chisul hamenen chisul hama dátà wọn àṣẹ ìwọ̀n suture joint ní hinẹ na ànábàwọ̀ náà ha dákàrí na testing aras aras poison wọn ọ̀nà ìkìjẹ́ ọ̀nà àtàmì bákùmọ̀ nà short ní ṣaka. na kwa very kadai perisha abela kuni si president ori ko adara one look at oh my end and abunshan is kono president enya e kana bi olo me o o mo islam ona nya do do bi dibe and mes kama kaun ki pro da bi olasu wallahu a'lam wa ko na ni standard of judgement time wallahu alam but in nigeria as far i personally am concerned any una spend islam huna biola dọ́ṣẹ́ etite. na check ẹ̀tani bọ̀yọ̀ no okòó múlẹ̀ àmì islam nù even òkè náà nọ nù nineteen eighty five ìmọ̀ mọ̀lì mẹ́rin mọ̀lẹ́ ṣọ́ báyìí each one 1985 eighty five wáyé ẹ̀jẹ̀ kẹ̀ báyìí náà lánìí ọ̀dùn náà nyàrá ìbánu abiola sọ one thousand ni ó yẹ kan nù wey ka nyujo hin Okay, no no no nyi spend or spend not spend this land. islam àwọn to spend ìbọ̀bọ̀n àtàkánná wọn àgùkèsì kan nàbàdí sọ́ọ̀yì president àwọn bá rí ọ so oríṣi àyàwó àti sọ́yìn ńkọ ẹ̀hún kátánú yìí ń on your control. láyé oríṣi àyàwó àwọ̀ miss gamaka àpàdé àwọn ní oríṣi ògbó rẹ̀ báwọn almahabatu alhaqiqi eh? oríṣigbòòrò ana yatalala yatalala fi kulubi muminin walmuslimin walmusolin ọlọ́ọ̀kẹ́ oríṣiríṣi náà zẹ́tẹ́ iná ẹ̀sìn náà kẹ̀kẹ́ ẹ̀dọ́ ẹ̀ kúsàlà. sotuma ase ɛsɛ ɔsɛn ɛtɛ diisi yi mieli ɔma ni ɔzɔ yɛ ato na dan di yɔn na mɛ da dɔɔ no ɛn ɔwɔre ɔwɔkare hakimi yasam ɔyɛ ɔna hɛ ɛdɛ na i think ɛkyi a nfa more than half ɔwɔ uh, uh, abɛkɔrɔ understand nisima kan bɛ kò n ṣe àròsọ ìdàtọ̀ dín ɛn wọn sì kare hakimi a báyìí sọ mɛ nan isɔ náà wòle ká àbá ká báyìí kóró di yɔn na wòle ká àbá ká àbá nana mɛ nanyi punishment náà yɛ ɔlan. ozi ka ọnọdụ ahụ donyi na ọlụna enetu dọka wee wee n'eriri ma bara so anọ na wee n'eriri ma bara so anọ abalị ọta mee ọkọ n'ọdụ ọkọ n'ụkwụ anyị na ọnọdụ ọdụ punishment yo dọnan dọnan a deyirie deyirie na kida ni jẹ na kida e, e, na ọjẹ ni. dawa nyala danika ene jamaatu tauhidul hakimia wa takfir e ta kene ya wa ma ibrene ya mere he ne ya wa ebe tauhid ni hakimia ama hukumu na kaka ene ni jawa kene oza na ozo oyo sma kana wa ke jeri mo ozo na bin ah imam abu sufyan as-sauri alayhi ama aka ten reasons ɔno kɔn mu de okusi mbɛ duado kɔn mu ɔmo yɛ ɔdɔn dɔhyɛ ekyi yɛ reason number six or five or there about dɔka yɛ shagoltum oyuba nas watansaw na oyuba kum owó náà làmɛ weakness ɔla ɛnkatɛ la ɔno dɔw n'eyin lu lu yà ɛyɛ e ɔno wɔtan ɔno problems as dɛnɛ ɛkɔlɔ na enyi hakimia ɔno wi kafir ana wɛ dɔ kare ɔ kafir ɛwɔ e ta wi kafir kofuran buwahan bɛ e ɛwɔ nari kofu de ahi agɛta wɔtaba de ye toto daka gɛ hurumɔ nɔ ezeli wan then ɛlɛnyɛ dɛ bɛ ere nyi dɔna dɛ ɛkɔ na ba bɛn ɔre yɛ onisima kan then ɛlɛnyɛ e dɛ ka gbɔdɔ lɛ nyɛ ɔnɛ ọsọ dọn ebe ebeji hadis na alukọsi dọn na ẹni dọka ẹni ọtọmuli ọka ebe ọsọ onye ahụ nka dọn na ẹkọ ọtọmuli ọka kẹ vẹrẹsẹ osana yi n'eyi dọ dọwọ dọnye brodiri ewere yọ wa kuma do ọmọri ha ọdọ yes wa hadis sọhi ẹ ọ ọ ọ ta kabẹ dọka hadis na albanium sọhi ha na albanium kakọ sọhi.

ona maami sa na nyino ka maami ka o very say he muhi ona o shaitan ne hu then wazi hadith onya kene wala ka go anyi hadith na albani so he na na re hadith na ho ne very say e ko ho no ukori shaitan e diwi and za upa ma is e, mujaddid haza alqarni rahmatullah alayhi sheikh islam ibn fudi dan fodi oye ko dan fodi mala oka ene ini sahatul jihad dan aroran ki shaitan atohon shaitan sama do atohon doka bukoro na bukono me aro we ko ko don wode amen na atohon so ẹwọn nínú ọ̀nà ọ̀nà dúkọ́ ṣe ìta ni dọ́mà án dọ́ ọ̀nyẹ́ hadith ọ̀nà àwọn sẹ́mẹ̀ wọ́n kò kúrò ànà ọ̀nyẹ́ wọn bẹ̀rẹ̀ kì yòdèlò bíhi yáàdì bíhi kàṣí rán wọ́n yòdèlò bíhi kàṣí. àmà àgbókì fásitì kí abẹ́rẹ́ nínú mi wà má yòdèlò bíhi ilẹ̀ fásitì kì ẹ̀ kó ta náà support wọn. abẹ́wọ̀n ẹ̀ nẹ́mi ní èsì kẹ́ni ẹ̀yìn control bí èsì kẹ́ni ẹ̀ dáadáa sí èsì kẹ́ni ọ̀rẹ́ náà ká sọ̀hí àmà nìyẹn rẹ̀ wee dọtọ yọ nkaafi wọn na ọdọ ọrọ yìí so òun ṣayé òun ṣayé dọdọ sílẹ ayá nù ẹni nẹ nínú mẹka ọrẹ ká abẹsẹ ní màá ní hapụ àná òun náà èyí ṣayá nù wèé sí wèé jọ tó òun kù dọ̀jì ntú ẹni wọn náà abẹ hẹtù wọn na ọdọ ọha ẹhún ni ẹnkata e náà ẹnyẹ nkutu yìí agawọ ntomri ara mi kàrẹ dọm hutubatul hajj ọ̀nà ozubilahi min ṣurúri ànfọ́sìnà ya kò ìṣeré ihun mú mọ́rí kò ìṣeré ihun ni ẹ̀hún kata nanya ayẹyẹ nkutu yìí so do anyi love ya ya too much aya owe aya owe isa na ikaka malam wàhálà kọ́ńkan wàhálà kọ́ńkì sanawo ọnọ bi ɛsɛ mɛ ka ye a k'a kawo a ka tan ɔn tun mutu sallallahu alaihi wa sallam ɔ ka leysa shadid man gɔlaba nas a bɛ awɔ innama shadidu ɛ e ye riwaayatu dɔ ifɔ nɔn man yamlik nafsahu indal gɔdɔb ɔnɔ ɔnɔ ka nafsahu ɛ wɔ cɛ wɔn nɔ ayan ɔnyɛ ŋusa ayan wɛrɛ man indal gɔdɔb jaa akɔ ono onakata ukekeli ukatuso yenan kozo meora ase chakaro tiku ile su asi ko katapo abona ha wata me malakul maut kaka ukhruju anfusakum wal malaikatu basitu aydiyahum ilayhi ukhruju anfusakum hi malaika tan ka so ha wa so so yake ja ko anyukata ini sahih al bukhari ane musa menyukata poru malaika jibu mini tuwa malaika mana kulmot mini tuwa daro to heyu na wa na kai ko duka don ho hurezi on lo muri wa ka <laughs> bahar to heyin malam then ande musa no akaka umuri kaduro me right one cause ini ana ko do umuri yo innamal mu'minuna lena idza Iza إيه إذا ذكر الله وجلت قلوبهم abukata ata onyumala mɛɛka bani ɔwari ɔwara titɔ ija ahe murihi te oyisa ɔla ɛdɛ nyɛ musala n'ahuna ni ana kade nu de lɔn na kakɔ na na ne bumusa ni kɔ lɔn na mehi puuru de wosu bɛn sɛ wajɛ kɔ adɔ nu wa dɔ onye na udo roi. Anu isha no ona weke Yahudi ni ebali Yahudi wa wajeni. Ana weke Yahudi ni ebali sorry. Yahudi wa wajeni. Weke banu Israel evin ko. Yahudi zile ni poro. any kisin is kana sin men asin men wa qalu sami'na wa asayna laqad sami Allahu qawla alladhina qalu inna Allaha faqirun wa nahnu agniya asadak yadullahi maglulatun gullat alaina gullat aydina aydihim aba barakallahu fik e ko muri wono siye e muri wono siye se do kam sadaka ane ne kana e kirichin ni chin magu kisira ene agawo ban wajen ene almakdubi alaihim ana yi ni fatiha wa an juwa na ce kani na zete oisha yin ni david tuwa don ma hono nyene ni on to muhammad sallallahu alaihi wasallam oka inna dunya hulwatun hadara wallahu mustahlifakum fiha fayanzur kayfa ta'malun fattaqu dunya واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أنتم مرسل صلى الله عليه وسلم وكا إهنون هلوة أو هنا بدكي هذا ردا چم چماني very fresh umuri asumi odom nani fayanzuru kayfa tamalun dore how you are going to conduct yourselves fataku dunya nyanwa heha nini wataku nisa dorenya ngwehonye nen fa inna awala ta bani israil kana tu nisa fitini pa bani tu bani israil bani israil ana control ya non poro fo good eh control ya no no baba oh good 6000 years 6 6 good centuries six thousand eight days six millenniums àbí àwa six six hundred centuries ẹ̀rọ nọ yahudi dọ́ọ̀mù ní sẹ́yìn nọ ìwán ẹ̀nà ẹ̀yìn abẹ́ hàn nọ́ni ọ̀yẹ̀ ẹ̀kọ́ ẹ̀nà ẹ̀yìn ẹ̀nà ẹ̀mọ́ni máa ń ta ajẹ́ndá ẹ̀ka yahudi ọ̀gbányé wẹ́rẹ́ empire ni ẹ̀ ẹ̀ ẹ̀ control da america times hundred ẹ̀nà ẹ̀yìn ene na ya de ya dole tell ne ngo state of israel ngo ra so jani de mo ni kene se do be ka aye e, e ho zo en ka tene tu awon ni mo na do ro yi e. then ya be ni oyisi anabi oyisi oboro anabi oyisi azo morihi ɔno morika yɛhyɛ ho ɔno wɔ amɛbɛɛ de ɔnye lada ne wɔ amɛbɛɛ da de ɛnye bɛɛ da ɔbɛ baada oyisi waa nyima ne ho ne iman omori maa kaa sahabi nike walakin allah hababa ilaykum iman وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم راشدون أما فضلا من الله أمريكا أنا مينكا أيا ونشيون أو إيش أرابه oyisi imani daya onisi de imani oimen omuri ome kɔl agwa wɔn nɔ kaa mani ato zan di egi moto dɔrɔ dɔrɔ di enu mu ɔsese ɔyɛ kɔ di eyi rubuta di eyi nɔ executive guest wheeler di ami duf duf duf duf duf kaa mani eyi zan nɔnɔn walahi oyi si omori ɔmi ewe esi kɛnɛ love omori love ayi kɔ ɔbɔya ni omori ori sɔ mala enyi si ami. mdu ka imle wo muri konya alwadud alwadud muri anaika ononyi oisi tweten muri onesu bosu tweten muri anyị hera mala twetawe enyi halfway eh, eh, eh. agwa abe no isi dole ka ah do mori man sira da kai do mori o mori agwa anyi different between mashi'a onere mahabba o yusma kana he mashi'a bo no mori want o ye ko we ka ba ni ni bi ado iwe isi o mori o want <laughs> o want for them that's a one but dan you say mahabba umori your love it for them so mashi a abọ́dọ̀ yẹn man yasha ilahi yudlilu wa man yasha ilahi yajaluhu ala sirati mustaqim ole zo umori yi oyin yẹn ma ka den ẹbi ma ha ba ma ka o ono umori your want ko guide no guide ono umori your want ka ẹhẹn ìyẹn oyin ṣe náà yà kànú wáyà kẹwìsì náà dọ̀lẹ́sẹ̀ kí lọ́ọ̀bù wà kànú. òun mo want kọ guide dọ guide òun mo want kọ wúyọ òun náà mo yọ want to give money no give out money wàdà kò bùrọ̀dá ọ̀rá bùrọ̀dá ọ̀kàwọ̀ lùmùrí so òun náà mo yọ want kọ̀nyá àbẹ́ hàn náà dọ̀nyá àmà òun náà o rí love ọ̀mẹ̀ kọ̀mọ̀dínì ẹ̀ àgọ́dúró quality sẹ́ni iná يحب المحسنين يحب المتقين محبة ma mahabba love omori oh, be is specific for some selected individuals that are uniquely selected bọ́n mo yíwa pé tọ́ wa ẹ̀rínà tọ́ iná rẹ̀rì náà yóò sọ àmọ́ sọ́ọ́ tọ́sùn láì so wọ́ọ̀rẹ́ abẹ́hàn náà omori ọ̀tá àyà omori ọ̀mọ abẹ́hẹ̀ ina abisa not don mori talk as any enenyi banyu hu ko then ina da don mori taza ke ebazo no mori hin en wa ne mori ni love hin ene we ko mori hin mun adam oza e bakawa ya ina mun na osile hu na wo ya ina mun na oza e bakawa ama ya ide ka nahnu muslimun ko nyi esi re omori omori osi re en ene wan bobon i'm telling you du ran bobo o mi cheche o ma sare ka o mi yoyi ma am omori osi re en so mi ago ko isa omori enyo no mori yetu ne no ni jahili boda kale ya bis wasi re omori ye du jahili da kuma le odiya sagwa wo bɛ dɔ o ye sɔmɔ ni wo bɛ dɔ balance and with what adequate knowledge adequate understanding al ilmul kafaf ɛ bɛ bɔ inawe inawe <laughs> ɛsɛ mo eku wa royo boro nana yi ka wɛɛ to hɔ nan aga ɔda nyɛ na e esire omori wa ana kyɛ ka yɛ ne esire omori zɛ ma mori osuwa ɛnɛ wa ne bɔbɔ ɛwɔ ke enyi ayi ma keke ne every month now ɛlɛ o yɛrɛ ka now ka hey twelve ɔra aba so program no saturday ɛrɛ an bɛyɛ ne nsa saturday service desu sɔn church ne ha de yi ha akɔnya ɛrɛ amisɛ ehi zɔ ɛnɛ ɛbɛ now ayi n'olu nɔ ma ha weekend weekend maa ka this is oru ona so saturday is nye wara hin church dem be service no poro ere asara ro why ne do wa o te ma so re kene poro de then e asin ni ogon sunday de ko nyin ne lo kekere de bro si yan de ko ge de hin church weekly then danyi eh, monday monday to friday danyi na kisi wa laundry wa anyangu no dade nya hin no na dawran bobo in class were in lecture same eh, and evangelism any anam there ele do nyo bare kele se ke yo anyi hari ujo mra horam ne so ujo ma kan sick loving sick la wa ma ke no ha ko zono ni sick la but te jengu jengu ana naika waa sire su gboro don ya yaaro ho gboro ni ba insha allah taala arko na ne na introduce malakul maut mutu oh yusma kan he was my senior back we da da me o te kai ko se nyinda ujon ma kan wanyi lecture wanyi lecture five was also wa hun school i won the university five ọ̀sọ̀ sọ̀rọ̀ ahọ́n ní school ọ̀hún ní school ọ̀dọ̀ ní ọ̀dọ̀ ní school oh, and owen ọ̀yọ̀ sí máa kànáà bọ́n àwọn organize àwọn twelve fún ọ̀dọ̀ ọ̀sọ̀ sọ wàá ka onye lecture wàá ka onye lecture dọ̀ wọ́n kú ẹni ẹ̀dọ̀ ọ̀hún ní class dọ̀ nà hùnyẹ̀ ọ̀gọ́n dọ̀ sọ́lá pàtàkì dọ̀ mi kílù nukumuri ọ̀nyà nẹ́mẹ̀ kílù ntumuri ẹ̀ka kílù ẹ̀yin na ṣèitọ́nù láyà kíl wàá sọ observe cs tani kìsètò ànànyà kẹ́nu ọ̀rẹ́ bá mẹ́rin mi kéésì rí èèmọ̀ yẹn mo mórí òsì rẹ̀ ni àbúkọ́ mi lẹ́yìn àmì ẹ̀tẹ́rẹ́ sọ dọ̀là lẹ́sọ̀ ọ̀rùn máa yẹn àwọn mẹ̀mẹ́ poro nù ọmọ ní wọn ní class five àmọ́ nkìsẹ́ náà jẹ́ hàn practicals yìí náà everything yìí náà. mala ini class an badoyon o oh, is mark an eh badoyon o oh, read only no see read and abisan mark an everyone knows to read no way to do akure kan etu oyiba etu etu oyi amma wele ko ni time o read eh, an o to read do na kan ka eh wa nyu man ni read resign bible explain na no ba short 10 ah do explain na nso ɛtɛrɛ sɛmɛ agoko claim kɔnɔ osire emuri osire sɔ na sam ɔnà mɛndaka wɛri islam ɔyɛ ko wɛri islam islam ahɛkɛ amɛnyɛ no na amɛ ɔnyaza islam ɔnyɛ workers wɛri christianities. Christianity Christian ni there are workers ama enya heke but Islam economy is established but no workers Christianity there are workers no religion enya dini ẹ̀hó anda inawura bujaba kanda anda inawura bujaba <laughs> anya anda na ka ni weche ya ni ele meche ya wa ayo si now call oyo ọdẹ sí ìlú àbáyé umma now tí ọmọ ìrìn náà dọ̀rọ̀ and i know i'm going ma n sọ́kùnmọ́ ma ní kàrẹ́ náà nù anyị nyere anyị nyere anyị da n'ụlọ osigboro anyị ọba n'eze anyị n'ohu eze ọ na anyị ọba n'eze anyị n'ohu dojize anyị ọ ma ekwu na uwe rikiri ekwe weriki on se church on yan mikino odo jize na asuhu on la no ewe ko ni sa son ko lo pe ke no ka wa me isa non me nan anyi i jesu na na yo na wa shan is doing inyon is doing it every enyan bobo nam koro a si 10% an for jesus na check aban bobo deda kai gayan danyi deeper life jehovah witness catholics cherubim seraphim celestia calvaries abẹ ni gbẹmọ kan anyan bobo náà wòle gẹ hosi and they don't they reckon even na ṣe yìí tó ekeke ndo ne mwiro kene nyo jesus ose yenin ke wole ke pe ni jesus ose ke yon ke wase yenin ena dane yo ani denne umuri ya heka un umuri ya wasile yani ama umuri wasile yani dale ni do mori sile yani dene sile mori ama zat ote what a beautiful irony ọmọdé òsìlẹ̀ ẹ̀sìn náà pàtàkì ẹ̀sìn náà ẹ̀ndé òsìlẹ̀ ọmọdé yìí ẹ̀nẹ́ bí yahudin ọmọdé mi ọ̀rẹ́ tọ́ ẹ̀ gbáwọn ajé ẹ̀nẹ́ bẹ̀sí pàpà náà kó ọmọdé mi sílẹ̀ ẹ̀ ní ẹ̀mẹ́ ọ̀nà anyẹ́ wọn dẹ̀ ọ̀tá lọ́mọdé bá dọ́wà. ọmọdé kan. ní sọ́tù bọ́kọ̀rọ̀ ọmọ àkàrẹ́ yẹn tó mọ́rí sọ̀lá rẹ̀ sọ́lá ka ẹ̀wọ́n tó mọ́rí hìn támáyé ló àkàrẹ́ yahudi nìka ọmọ àkàrẹ́ e wọ́n fò bí adi wọ́n fi bí adi kún وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا ولا كافر به أبا ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون أه. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون كو يا بني إسرائيل كو ما هي the Israelites uzkur ni'mati allati an'amtu alaykum tamaye enwore mo morihi ana ikama me ko be nworo to anu reso demi chenwore uneni wa anni faddaltukum ala alalamin demi do banyi oni kai ke ono akebe ba be be mi hmm una check amorika Mariam onye anabi isa awia ọ is from the Israelites. Omurike wa is called and uzukuru sa name is no no mean uzukur wa is called al malaikatu ya Maryam inna Allah astafaki wa tahharaki wa astafaki ala nisa'il alamin. Ini dola tareya. aka ni ke alhub wanyo kaka alhib wanyo kaka alhub lọ́wọ́ bí sọ́wọ́ ẹ̀dá nìka hibbu ọmọ rẹ̀ bi túmọ̀ ká túmọ̀ nọ̀ rẹ̀ bi hubbu ọkọ̀ náà yìí hadithi. hadisi mtu mmoja kanila hii usama ibn zaid radhiallahu anhu mtu mmoja kaka usama hibu rasulullah usama hibu rasulullah usama we ona ikoni mission to muri wa bizo to muri si محبوبه وكان يحبه صلى الله عليه وسلم كثيرا ọkìsáàkà yìí ọbìkà ọlọ́nà ń tó mórí sí kuma ó ń tó mórí sallallahu alayhi wa sallam ló sì rí àní pàtàkì ọkọ̀ ń tó mórí sì àní pàtàkì ọkà wọ́n yẹn kàkà alihopu ọ alihibu lọ́sọ̀ ọ̀hún ni hebu oyisi anabi alimamaba lọ́sọ̀ ọ̀hún ni ilẹ̀ ẹnu tó múri kàṣọ̀mọ̀sán náà ní usama usama ozi zayi zayi dignul harita ana ikon tó múri osirian padà kì ana ahọ́ra adọ́pẹ́sọ̀ ní tó múri sọ̀rọ̀ wàhálà ìfẹ́ ona ke zaidone ona basabi kunyana ana mani he ini qur'an on ile hanin ani na olokura kakoli olokura kakoli mala ismail sije pangwe hibe ala afa na akore kana na zeno ah usama doni wozi zaidone ma kauni ki zaidone Anahura, popularly referred to as adopted son of Tumri Sallallahu Alaihi Wasallam. Or oh, Sa, go Tumri Balaki. Don't Muzin. Don't Tumri Kusile Ane. Ah, address Usama Daka. And Hibbi Rasulullah bin Hibbi Rasulullah. Only mission Tumri. Ana Wuzi, only mission Tumri. So, Agu Tumri Osiliano, Rodaha, Hibbi Rasulullah. narenye atabonu tumuri juane doka huwa jabalun yuhibbuna wa nuhibbuhu an wata bana kaka siye siriya ndu don le siriya yi okay arada annahu jabalun yuhibbuna ahluhu wa nuhibbu ahlahu wa humul ansar o katabana kan katabana ko medina sun tumu ya sere non ka kaka atabo non o atabo na ki yesi don rishe bi ma'ana atabo na ka adana la e na tabo na isiriya de ni siriya na la don ene ban medina eh awsa ina jisi an anas radiyallahu anhu do ya ya ka unzuru hubbal ansar atamro on tumu yo kaka kane nini isana isana ko owe oni misi e an ansar ni an medina ni owe debino agwe ay mahbubuhum atamar ka isana ni medina ni sirani kekilo debino so doka ano mebe ile ile nyi mele nyi ne hope semeka yìí mọ̀ ṣe ọ̀lẹ̀ nàbọ̀ lẹ lókọ́tán ọ̀lẹ́kṣẹ́nà yìí hẹ́wù bẹ òyìsì ni máa ni bẹ́ẹ̀ ní àdìsẹ́ ndúrẹ́ mẹ́lẹ́ká kájàre alhibdu dáhùn.